Audio Jungle. Audio Jungle. Audio Jungle. Ẹ kú dédé àsìkò yìí láti ìkànnì bàbá gbàgede ìmọ̀ TV lónìí tí ń ṣe ọjọ́ karùn-ún oṣù kẹrin ọdún twenty twenty three ìròyìn àpapọ̀ òun la mú wá fún yín látẹnu èmi sọ́ní sodiq abiodun ṣáájú ká tó ka ìròyìn fún yín lẹ́kùnrẹ́rẹ́ ẹ gbọ́ àwọn kókó èyí tó wà nínú rẹ̀. àwọn aṣojú ṣòfin lórílẹ̀‐èdè wa nàìjíríà ló ti ń pè pè fún ètò ààbò èyí tó gbópọn láwọn pápákọ̀ òfurufú káàkiri nílẹ̀ wa nàìjíríà àjọ kọ́sítọ̀ mú ti fọ̀rọ̀ léde wípé ó kéré jù àwọn ẹrù èyí tó òfin dè bíi ọgọ́fà àti méjì mílíọ̀nù náírà níye làwọn gbà padà láàrin oṣù mẹ́ta gbáko. àjọ NLC nílẹ̀ wa Nàìjíríà ti ń pé yíyọ owó ìrànwọ́ kúrò lórí epo yóò sọ̀nà sórílẹ̀-èdè Nàìjíríà o nínú eré ìdárayá agbábọ́ọ̀lù fún ikọ̀ Super Falcons bíi mẹ́sàn-án níye ló ti balẹ̀ sí pápá ní fún Haiti àti ìdíje pẹ̀lú ti New Zealand èyí tí yóò wáyé láàrin ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀ Nàìjíríà ìyẹn ìdíje ọlọ́rẹ̀ẹ́ sọ̀rẹ́ ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí èpo YouTube ẹ bàbá gbàgede ìmọ̀ TV Facebook gbàgede ìmọ̀ with aláwìyé àdébáyọ̀ Instagram gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀yin ẹ má gbàgbé láti rí pé ẹ pè wá fún ìpolówó ọjà ìwé náà rè lẹ́kùnrẹ́rẹ́. àwọn aṣojú ṣòfin lórílẹ̀‐èdè wa nàìjíríà ló ti ń pè pè fún ètò ààbò èyí tó gbópọn láwọn pápákọ̀ òfurufú káàkiri nílẹ̀ wa nàìjíríà o àwọn tí wọ́n jẹ́ aṣòfin náà látẹnu Jímọ̀ Ọlájídé lákòókò tí wọ́n ń jókòó lánàá ní ilé ìgbìmọ̀ aṣòfin lọ́jọ́ Tuesday ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pé àwọn ẹ̀ṣẹ́ elétò ààbò láti jíkìrì padà sẹ́nu iṣẹ́ wọn wọ́n pé bí wàhálà ti ṣe wáyé ní pápá ọkọ̀ òfurufú lẹ́yìn tí ó ṣẹlẹ̀ nínú ilé iṣẹ́ kan lẹ́yìn tí òfin àyè sílẹ̀ fún àwọn tó wà nínú ọkọ̀ òfurufú ọ̀hún láti lọ fún odidi wákàtí mẹ́ta ló jẹ́ ohun ìtìjú gbà fún orílẹ̀-èdè Nàìjíríà o wọ́n nàka àlébù sí arákùnrin kan tí wọ́n mọ̀ sí Obiajulu Uja èyí tó ṣàdé wọkọ̀ òfurufú tó sì jẹ́ alátìlẹyìn fún Peter Obi wọ́n pe arákùnrin yìí níbẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí pariwo síta wípé Bọ́lá bẹ́ẹ̀ Tinubu ni wọn ò ní ṣe ìbúra fún nínú igbe agbára sílẹ̀ èyí tí ń bọ̀ lọ́nà lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún táwa yìí o wọ́n pé ó gba àwọn òṣìṣẹ́ fáànù lọ́pọ̀lọpọ̀ ìṣẹ́jú láti wọ jáde kúrò ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe lákòókò tó wà tó wà nínú ọkọ̀ òfurufú Ibom Air èyí tí ó ń bẹ ní pápákọ̀ òfurufú náà ẹni tó jẹ́ ọ̀gá àgbà Ọlájídé padà wá tẹnumọ́ wípé ó yẹ kí àwọn òṣìṣẹ́ elétò ààbò kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àyẹ̀wò èyí tó lọ́ọ̀rìn kí wọ́n sì wí pé gbogbo irúfẹ́ wàhálà èyí tó wáyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ò jẹ́ kí àwọn ará ìlú kí wọ́n tètè tẹ́ kó tó lọ sókè òkun ibi tó mọ̀ láti lọ ní kò tó wáyé mọ́ lórílẹ̀‐èdè nàìjíríà o ó tẹ̀wájú pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ lọ́nà láti ṣe lọ́rọ́ báyìí kí ètò ààbò èyí tó gbópọn kó lè wà láwọn pápákọ̀ òfurufú gbogbo lórílẹ̀‐èdè nàìjíríà òun ti ń jẹ́ kó di báyìí wípé àwọn ọjà èyí tó lòfin lórílẹ̀‐èdè wa nàìjíríà làwọn gbà tó sì wà lọ́wọ́ wọn láti oṣù kìíní tí di oṣù kẹta o wọ́n pé àwọn ọjà náà lówó rẹ̀ mà tó ọgọ́fà mílíọ̀nù náírà àti méjìléye ọ̀gá àgbà fún àjọ custom lórílẹ̀‐èdè wa nàìjíríà odúadò sàlẹ́fù òun ló fọ̀rọ̀ òun léde lákòókò tó ń sọ̀rọ̀ ní ìlú èkó pẹ̀lú àwọn oníròyìn lánàá ti ń ṣe ọjọ́ ìṣẹ́gun ó pé ọ̀pọ̀lọpọ̀ wàhálà làwọn kojú tẹ̀sí tó bíi márùndínlógún níye ó pé bákan náà ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn ti gbà padà ó pé àwọn báàgì bíi báàgì ìrẹsì tó tó ẹgbẹ̀rún kan ó lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta níye ó pé kódà àwọn tún gba kẹ́ẹ̀gì epo èyí tóun náà tó ẹgbẹ̀rún mẹ́jọ ó lé ní ọgọ́rùn-ún mẹ́jọ níye bákan náà àwọn tún gba kẹ́ẹ̀gì òróró èyí tóun náà tún pọ̀ púpọ̀ níyì ń bẹ̀ ó pé àwọn bàtà àti àwọn nǹkan míì bíi báàgì àwọn tí àwọn obìnrin lò tó tóbi méjìdínláàádọ́rùn níye pẹ̀lú àwọn bàtà tí wá láti òkè òkun tó tó ọgọ́rùn-ún méje níye òun làwọn gbà àwọn ìparákọ́ òun náà mà pọ̀ púpọ̀ tó sì tó àádọ́ta níye ó pé àwọn tó gba àwọn ohun tó ní ṣe pẹ̀lú táyà tí wọ́n fi sí ara ọkọ̀ nílẹ̀ yìí ó pé ogunlọ́gọ̀ iṣẹ́ làwọn ń ṣe lọ́lọ́ báyìí láti pé ọwọ́ àwọn bẹ̀rẹ̀ sí ní ba àwọn kọlọ̀wọ̀ sí ẹ̀dá èyí tí wọ́n ṣiṣẹ́ lòdì sí òfin lórílẹ̀‐èdè nàìjíríà. àjọ òṣìṣẹ́ nílẹ̀ wa nàìjíríà NLC ti bẹ̀rẹ̀ sí ní jẹ́kọ̀ọ́ di mọ̀ fún ìjọba àpapọ̀ nílẹ̀ yìí wípé tí tètè sọ pé wọ́n fẹ́ yọ owó ìrànwọ́ kúrò lórí epo ni yóò ṣe àkóbá ńláńlá fúrílẹ̀-èdè nàìjíríà o àjọ NLC nínú ọ̀rọ̀ wọn ló ti bẹ̀rẹ̀ sí ní pa ìjọba àpapọ̀ nílọ̀ láti ti yọwọ́ kílà ń kókó wọn kúrò nínú èròǹgbà àti yọ owó ìrànwọ́ kúrò lórí epo ẹni jẹ́ ọ̀gá àgbà fún àjọ náà tó ń ti akọ̀wé pátápátá ìmá ògbóàjà níbẹ̀ ló ti ń jẹ́ kò ní mọ̀ wípé ìjọba àpapọ̀ pẹ̀lú èròǹgbà wọn ni yóò fa wàhálà sílẹ̀ yìí tó sì ṣeé ṣe kó sọnà làlà èyí tí yóò jó orílẹ̀ nàìjíríà sí àjò rẹ̀ yìí láìpẹ́ o ọ̀rọ̀ yìí ló jáde lẹ́nu rẹ̀ ní ìlú èkó lánàá lákòókò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ níbẹ̀ ló ti ṣàlàyé wípé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ló yẹ kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà tètè mú gbọ́ àmọ́ wọ́n kọ̀ láti ṣe ó pé yíyọ owó ìrànwọ́ kúrò lórí epo nílẹ̀ yìí kò kí ń ṣe ọ̀nà tó tọ́ lọ́wọ́lọ́wọ́ o ó pé ìjọba àpapọ̀ ló yẹ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa wo ojúnà àti pé wọ́n ṣe àtúnṣe sáwọn ibi iléeṣẹ́ ìfòpò pátápátá èyí tó ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀gá àgbà Ugboaja nínú ọ̀rọ̀ rẹ̀ tún ṣàlàyé síwájú sí i wípé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ló yẹ ìjọba ṣe láti pé wọ́n bẹ̀rẹ̀ sí ní kó àwọn ọmọ nàìjíríà èyí tí ó lè ṣe àmúgbòrò àti àmúlò àwọn ohun àmúyẹ lórílẹ̀ wa nàìjíríà pẹ̀lú àwọn ohun àlùmọ́nì kí nǹkan lè tètè tẹ̀síwájú ó pé yíyọ owó ìrànwọ́ náà yóò sọ àwọn nàìjíríà sun ìlà ìlò wàhálà ìdààmú kódà ó ṣeé ṣe kí ìdààmú tún bẹ́lẹ̀ láìpẹ́ ó pé èyí yóò sì jẹ́ kí ọ̀tọ̀ ajé lórí nàìjíríà kó padà jó iná àjórẹ̀yìn. ìjọba ìpínlẹ̀ Kaduna ti ń fi ìdí rẹ̀ múlẹ̀ báyìí wípé àwọn akẹ́kọ̀ọ́ èyí tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Kaduna ni wọn ò jí wọn gbé nínú ilé ẹ̀kọ́ o ìjọba ìpínlẹ̀ Kaduna ní àná tí í ṣe ọjọ́ Tuesday ló ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé lẹ́yìn ìgbà tí ìròyìn ti léde lọ́jọ́ ìṣẹ́gun wípé àwọn akẹ́kọ̀ọ́ bíi mẹ́wàá níye làwọn ọ̀kọ́ jí gbé ní ìgbà tí wọ́n wà ní ilé ẹ̀kọ́ èyí tí ń bẹ ní ìpínlẹ̀ Kaduna o wọ́n sọ̀rọ̀ yìí jáde wípé irọ́ pátápátá gbó òun lọ̀rọ̀ náà wọ́n pé àwọn akẹ́kọ̀ọ́ èyí tó ń sọ pé wọ́n jí gbé ní ọjọ́ ajé ìyẹn bíi mẹ́wàá níye ló máa jẹ ìrọ́ pátápátá bẹ́ẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ náà tí wọ́n pé wọ́n jí gbé ní ilé ẹ̀kọ́ government day secondary school èyí tó ń bẹ ní Kachai ìyẹn ní ìpínlẹ̀ Kaduna ló máa jẹ ìrọ́ pátápátá ìjọba ìpínlẹ̀ Kaduna látẹnu kọmíṣánná fọ́rọ̀ tó ń rí sí ètò abẹ́lé tó ń ti ètò ààbò ní ìpínlẹ̀ náà Samuel Aruwa òun ló padà wá ń fi ìjọ́rò múlẹ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ yìí ni wọ́n lọ láti ilé ẹ̀kọ́ lọ sílé wọn àmọ́ tó jẹ́ wípé àwọn ajínigbé ọ̀hún ṣàdédé dá lọ́wọ́ kọ́ tí wọ́n sì jí wọn lọ́nbẹ̀ ó pé lọ́lọ́ báyìí àwọn ọ̀gá àgbà ní ilé ẹ̀kọ́ ọ̀hún ti fi orúkọ àwọn akẹ́kọ̀ọ́ bíi mẹ́jọ̀jọ ọ̀hún gbọ́nṣẹ́ kódà àwọn aráàlú bíi méjì míì bá ń bẹ̀ lẹ́yìn tó padà jẹ́ kí wọ́n jẹ́ mẹ́wàá nìyí ó pé ìjọba ìpínlẹ̀ Kaduna ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá pa á láṣẹ báyìí pé àwọn fẹ́ kí ètò ààbò ètò Ìlọrin kó wà ní ìpínlẹ̀ ọ̀hún kírúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kó ba lè tètè wábì kan lọ rí jókòó sí o. nínú ìròyìn eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù Super Falcons torílẹ̀-èdè wa Nàìjíríà làwọn agbábọ́ọ̀lù bíi mẹ́sàn-án níye ló ti balẹ̀ sórílẹ̀-èdè Antalya èyí tó ń bẹ lórílẹ̀-èdè Turkey báyìí wọ́n pe àwọn agbábọ́ọ̀lù náà ló ti wà ní ìlú Antalya èyí tó ń bẹ lórílẹ̀‐èdè Turkey ní ọjọ́ Tuesday àná ti ṣe ọjọ́ ìṣẹ́gun wọ́n pé èyí ló wà ní ìbámu pẹ̀lú bí wọn yóò ṣe máa ṣe ìgbáradì láti wákò pẹ̀lú orílẹ̀-èdè Haiti àti New Zealand wọ́n pé èyí ní ò nínú ìdíje ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ èyí tó jẹ́ ti ìdíje tí ó ń bọ̀ lọ́nà o ìròyìn náà fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn agbábọ́ọ̀lù bíi mẹ́sàn-án àwọn náà ní Yéwándé Balógun Regina Otu esther okonkwo ọ̀nàmẹ́ ebi etim ìyẹnẹ abiodun deborah alimatu ayinde vivian ikechukwu lórí ògbónà àtàwọn yòókù wọn pé àwọn agbábọ́ọ̀lù yòókù èyí tí akọ́nimọ̀gbá randy wachum kọ̀wé sí lọ́mà tó mẹ́tàlélógún nìyí àmọ́ tí wọ́n sì ń retí àwọn yòókù lónìí lónìí wọn pé ikọ̀ agbábọ́ọ̀lù super falcon sókèlédè wa nàìjíríà ni wọn yóò máa kọ́kọ́ máa wákò pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù sórílẹ̀-èdè Haiti ní pápá ìṣeré Antalya èyí tí ó wà ní orílẹ̀-èdè náà ní ọjọ́ Friday ọ̀sẹ̀ yìí pé wọn yóò tún máa wákò nínú ìfọsẹ̀wọsẹ̀ míì pẹ̀lú torílẹ̀ New Zealand nínú ìdíje èyí tí yóò wáyé lórí pápá Madan Sport Complex èyí tó wà ní Antalya lórílẹ̀-èdè ọ̀hún lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tí ń bọ̀ o. kò ní jù bá lọ fún ti ìròyìn àpapọ̀ èyí tá a mú wá fún yín ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí ipò youtube wa bàbá gbàgede ìmọ̀ tv facebook gbàgede ìmọ̀ with aláwìyé àdébáyọ̀ instagram gbàgede ìmọ̀ underscore twenty-two ẹ̀yẹ má gbàgbé láti rí pẹ́ẹ́pẹ́ wá fún ìpolówó ọjà àmọ́ kí n tó máa lọ ẹ gbọ́ àwọn kókó èyí tó ń bẹ nínú ìwé náà lẹ́ẹ̀kan sí i. àwọn aṣojú ṣòfin nílẹ̀ wa nàìjíríà ló ti ń pè é pè fún ètò ààbò èyí tó gbópọn láwọn iléeṣẹ́ èyí tí ń rí sí bàálù nílẹ̀ wa nàìjíríà àtàwọn ọkọ̀ òfurufú pátápátá. àjọ custom ti fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ti gba àwọn ọjà èyí tí òfin dè tó tó tó iye owó rẹ̀ sì tó ọgọ́fà mílíọ̀nù náírà nìyí. àjọ nlc parí ìkìlọ̀ fún ìjọba àpapọ̀ láti dẹ́kun yíyọ owó ìrànwọ́ kúrò lórí epo bí bẹ́ẹ̀ kọ́ wọn yóò sọná sókèlédè nàìjíríà ni nínú ìròyìn eré ìdárayá níbẹ̀ láti mú wá fún yín wípé àwọn agbábọ́ọ̀lù bíi mẹ́sàn-án níye ló ti wà ní ìkàlẹ̀ báyìí láti gbá ìdíje ìfọsẹ̀wọsẹ̀ pẹ̀lú orílẹ̀-èdè haiti àti new zealand nínú ìdíje ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ èyí tí ń bọ̀ lọ́nà kò ní jù báyìí lọ fún ti ìròyìn àpapọ̀ èyí a mú wá fún yín sọ́ni sodiq àbíọ́dún òun náà you will call me. Tidi ba mi, je, je, je Audio Jungle. Audio Jungle.